خضر àwọn ànábì ọlọ́run ọba àkọ́kọ́ ọlọ́run ọba lèkè ọlá ni kó lò ná fín dá ikọ̀ tó lò mọ́ gbogbo ẹ̀mí ló máa ṣe kí ni ló máa tọ́ ikú wò gbogbo ẹ̀mí ló máa ṣe kí ló máa tọ́ kú wò. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wa ma ja'alna li basharin min qablika al-khulud ọlọ́run ní àṣefẹ́ èèyàn kan èrè ànábì sallallahu alaihi wasallam tó ti wá ṣáájú rẹ̀ pé kó máa ṣẹ̀mí lọ gbére afa emeka ahohun ahohun ọ̀lìdó tí wà náà bí bá kú ṣé àwọn náà àwọn tí wọ́n ń yọ ẹyẹ ṣé wọ́n máa ṣẹ̀mí gbére ni ọlọ́run ní fún lónà sí zaikatul maut gbogbo ẹ̀mí ló máa tọ́kú wò wà nàbẹ̀ ló kún bí sharri wal khairi a máa dán yín wò pẹ̀lú dáadáa a máa fi dáadáa àfi dán yín wò àfi aburú àfi dán yín wò. wà ilé iná turu jàrú ọ̀dọ̀ wa náà sì lè máa padà sí. àwọn ànábì ọlọ́run ọba tí ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé wọn ti kú yẹn arínú wọn tẹ́rì tó mu wá pé ànábì sọ wípé wọn ti padà kú nínú wọn ni Idris tẹ sọ yẹn wọn ní màláìka kú ó padà ní ẹ̀ka ń ta pẹ̀lú ẹ̀ náà òun náà padà kú ẹnìkan tó jẹ́ wípé náà tànàbí sallallahu alaihi wasallam ní kò tíì kú òun náà ni ànábì wa Ìsá alayhi salam torí wípé kíni ó ṣì lásàìmẹ́ǹtì tó fẹ́ wá ṣe ilé ayé ó ti yẹ òun náà ni nùzúlù Ìsá ibn Maryam ìsọ̀kalẹ̀ Ìsá ọmọ Maryam so ló fi jẹ́ wípé ó máa sọ̀kalẹ̀ ni kò ń ṣe pé bẹ́ẹ̀ Ìsá tù kò ń ṣe pé wọ́n máa gbé dìde rárá ó máa sọ̀kalẹ̀ òkè ló wà ní sọ́mọ̀ á wá sọ̀kalẹ̀ kòrójù dajjal ìjáde dajjal dajal ó ti ń ṣẹ̀mí láti àsìkò Musa aleyhisselam ẹni tó ń jẹ́ dajjal yẹn ó ti ń ṣẹ̀mí láti àsìkò Musa ọlọ́run wá dẹ́ni ẹ̀sì ọlọ́run wá fi pamọ́ sínú ibì kan inú ìlú tọ́lọ́run wá fi pamọ́ sí àwọn èèyàn lásẹ̀sì láti wọbẹ̀ òun nìkan ló wà mẹ́ tó bá wá di àsìkò àlùkìyàmọ̀ òun náà wá jáde ẹ̀mọ̀ ẹni tó wà lóbi tán tó wà lóhùn ọ̀lẹ̀ tó sápamọ́ sí yàrá kan kí ló má padà ṣe á padà jáde ṣùgbọ́n ẹni tó wà sọ́mọ̀ tó fẹ́ wálé ayé kí ló máa ṣe á sọ̀kalẹ̀ tí dàjálì bá jáde àyíṣà máa padà sọ̀kalẹ̀ nínú àfẹ́mẹ́ǹtì àyíṣà òun ni pé kó padà jáde gbogbo àwọn tó kù àrí àwọn ẹ̀rí mi tó sọ wípé wọ́n ti padà jáde láyé nínú wọn ni Idris alayhi salam ẹ̀rí wà kó náà ti padà jáde láyé so kọ́nà fi wá ṣe kò gẹ́ dáadáa.